lórí ìlú wa alihakul yakin léyìí tí yọ wà lábẹ́ kóso àbàbà wa alhaj abdulwahid babaláji kọ́sìn olórí oníkiri gbogbo olùsẹ́yìn pátápátá láti ìbílẹ̀ àtúnṣe olùgbọ̀wọ́ ètò yìí wọ́n ní ládàá táwọn bá bẹ́ẹ̀ kọ́ máa lọ bá àwọn òkú ọ̀run àwọn láti ilé oúnjílé àti alukóránù sílé àwọn tí wọ́n bá sọ̀rọ̀ àwọn náà ní sheikh ustaz suleiman generali الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد أدعى كفو لهم الحمد لله أتطوي كاتب يفعل نبي محمد صلى الله عليه وسلم كاتب يقرب عن رالي عن صحابي كاتب يقرب عن بسم الله كاتب في ديو جيسا àkọlé tí a máa fi bára sọ̀rọ̀ òun náà ni mọ̀fóòmù nàìjíríà wà fáàrù hálàlẹ̀ ìbàdàt àwọn àgbọ́yé ta ní sí àwọn ohun tó jẹ mọ́ ẹ̀gbin àti orípa rẹ̀ níbi ìjọsìn èyí tá à ń ṣe fún ọlọ́run ọba tá a bá ń sọ nípa ànẹjásà ànẹjásà jámù rẹ̀ ní ànẹjásàt ìdàkejì rẹ̀ là ń pè ní àtọ̀hárọ̀ ẹ̀gbin ìdàkejì rẹ̀ náà ní ìmọ́tótó ìmọ́tótó ọ̀tọ̀ ẹ̀gbin ọ̀tọ̀ tẹ́gbin bá wà lára mùsùlùmí yóò wà bó olówó ṣe wọ́n níbi ẹ̀gbin náà wọ́n tá à ń pè ní nàìjíríà yíyà ismaili aini mustapha daratun shari'an òun náà ní gbogbo ohun tó bá ti jẹ mọ́ ìdọ̀tí nínú òfin Islam òun là ń pè ní ẹ̀gbin ẹ̀gbin yìí wá nì ìdájọ́ rẹ̀ nínú Islam òun náà ni pé ó jẹ́ ọ̀rìn fún gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí láti mú ẹ̀gbin yìí kó nígbàkúùgbà tó bá yẹ pé bá ń bẹ lára rẹ̀ tàbí lákòókò gbà yòówù tó bá yẹ pé bá ń bẹ níbi tí ó ti ṣèjọ́sìn tàbí lákòókò gbà yòówù tó bá yẹ pé ohun tó bá fẹ́ fi ṣèjọ́sìn ẹ̀gbin náà ń bẹ ń bẹ ọ̀rìn ẹ̀yẹn ni kó mú ẹ̀gbin yìí kó mú kó bákan náà àwọn oríṣiríṣi ẹ̀gbin la wá nínú Islam tọ́pọ̀ táwọn olùmọ̀ bá kó wa ṣòwò pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba a bá kó bí àwọn mẹ́wàá wá táàrí pé ẹ̀gbin ni àti bó láàṣẹ mọ́kò ń bẹ́ẹ̀ títí kó má bàa nílapa fún wa tó jẹ́ lapa abú níbi ìjọsìn wa alákọ̀ọ́kọ́ gọ́ ìtò ìsàn òun náà ní ìgbé ọmọ èdè ènìyàn ẹ̀wá mùsùlùmí ẹ rí ìgbé ọmọ èdè ènìyàn ẹ̀gbin ni o ẹ̀gbin ni jíjẹ rẹ̀ ẹ̀gbin ni tó bá jáde lára wa ẹ̀gbin ni tó bá yí wa lásọ ẹ̀gbin tó bá wà níbi tá a ti fẹ́ ṣèjọsìn bá a ṣe mú kó ó dìgbà tá a bá tó mú kó kó tó di pé ààyè tá a fẹ́ ṣèjọsìn yóò tó di pé yóò di mímọ́ láti ṣèjọsìn kó ń bẹ́ẹ̀ a mọ ibẹ̀ pẹ̀lú pàáfọ̀ bákan náà tó wà níbi aṣọ wa a fọ aṣọ náà bákan náà tó bá yẹ pé bóyá ó bá jáde lára wa ni àfi kó jẹ́ pé a tà á bà tàbí ká fi ohun tó yẹ kó rọ́pò omi ká fi ṣe ìnùdí bákan náà ni gbogbo rẹ̀ pátápátá torí fànàbí wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé ìdáwó tí ahadukum bi na'li ilẹ̀ ada àyìnlẹ̀ tòrọ̀ ọba lahu tahur ẹ̀rí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní yòówù tí ó bẹ jẹ́ pé ẹ̀gbin tọ́ba ètè yìí ní bàtà tó yí ẹnì kọ̀ọ̀kan ní bàtà tí ó mọ̀ náà ni pé kó fi kó fi ti ti pé ni

a gbọ́dọ̀ jẹ́ nìkan tí ipa fi ṣe bùkátà kankan ju pé ojú ẹ̀gbin ọjẹ́ ẹ̀gbin lọ tọba yí wa lásán àánú àfọ kó bákan náà tọba wà níbi tá a fẹ́ ṣèjọsìn á jẹ́ nìkan tí ipa fọ kó níbẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam jẹ́bi àdúgbò anẹ́ ti máa ń gbọ́ ni tí àfáwà anẹ́ ti gbà wá ó ní pé dábàá ọkọ̀ kẹwàá sínú mọ́sálásí anabi muhammad sallallahu alaihi wa sallam ọba tọ́ ní mọ́sálásí anabi sallallahu alaihi wa sallam títọ̀ tí ó tọ̀ báyìí àwọn èèyàn wọ́n bá bẹ̀rẹ̀ sí fẹ́ lù ànẹ́bí ni pé fílẹ̀ o ẹjọ́ tọ̀tán o nígbà tó wá tọ̀tán ànẹ́bí ni pé wọ́n bóun bu omi wọ́n sì bá bu omi sínú péèdì kan ó sì da omi náà lu ìtọ̀ náà eléyìí àdìsí lọ́jọ́ rí pé tí ìtọ̀ bá wà níbi ilẹ̀ kan tá a fẹ́ ti ṣe tá a fẹ́ sì jọ sí ń bẹ̀ lọ́wọ́ ìgbà yóò tá a bẹ́ẹ̀ ti da omi lu ìtọ̀ náà tómi náà wọlẹ̀ lọ tó wá jẹ́ pé ó bá ilẹ̀ rẹ̀ tó fi wọlé lọ tó wá fi dipọ́ gbẹ irú omi irú àyè bẹ́ẹ̀ ó ti ṣeé ṣèjọsìn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó wáyé pé orí sìmẹ́ǹtì ni tàbí orí àwọn tó pé kò ṣeé kò lè wọlé lọ á fi omi á fi fọ ibẹ̀ kó tàbá ti fọ kó bẹ́ẹ̀ ó ti di ta lè ṣe ẹ̀gbìn níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n máa jẹ́ ẹ̀gbìn òun náà ni àdìmọ̀dì mọ̀dì yìí ni òun náà ni ẹ̀gbìn tó ṣe pé máa ń jáde nígbà tí èèyàn bá jẹ́ nìkan tó yẹ pé ń bá ìyàwó rẹ̀ ṣeré tàbí ń ronú eré èyí tó ti bá ìyàwó rẹ̀ ṣe sẹ́yìn tàbó tiẹ̀ jẹ́ nìkan tí ó fẹ́ gbèrò láti bá ìyàwó rẹ̀ láti súnmọ́ ìyàwó rẹ̀ tó bá wọ abẹ́ rẹ̀ ohun tó bá tutù nígbà náà tó jáde lábẹ́ rẹ̀ lójú ara rẹ̀ ẹ̀gbin ni ó ẹ̀gbin ni nǹkan yìí ní máa ń ṣẹlẹ̀ sọ́mọkùnrin bẹ́ẹ̀ ni máa ń ṣẹlẹ̀ sọ́mọ obìnrin ṣùgbọ́n àwọn obìnrin lọ́pọ̀ jù ti máa ń ṣe ẹni yóò ti eléyìí bá ti wá ṣe ẹ̀gbin ni ó gbọ́dọ̀ mú owó ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mú owó kan bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mú kó eléyìí lọ́fà tí ó ń ṣe ọlọ́run ànábì Muhammad sallallahu alaihi wa sallam nínú sọ́yìn Bukhari àti tó ṣe pé nígbà tí wọ́n bí nípa ohun táwọn pè ní mọ̀díyù yìí ohun tí máa ń jáde nígbà tí yẹn bá ń bá olólùfẹ́ rẹ̀ ṣeré tàbójẹ́ pé irun rẹ̀ yìí tó yẹ pé ó ti ṣe sẹ́yìn abẹ́rẹ́ wa tutù wọ́n bí ó ń ṣe ọlọ́run bẹ́ẹ̀ pé kí ni èèyàn ó ṣe ànábì ni pé yẹ́kùsùlù dákàrà òhù wọ̀yẹ̀tà wá tà irú ẹni bẹ́ẹ̀ yóò fọ abẹ́rẹ́ ni o yóò fọ abẹ́rẹ́ yóò sì jẹ́ nìkan tí wọ́n fa bọ́ẹ̀ tán yóò wà lọ sálùwàlà tí wọ́n lè bá ṣẹlẹ̀ sí wa á jẹ́ nìkan tí ipa fọ ibi tó bá dà sí níbi ojú ara wa tó bá dà sí ṣòkòtò á tó bá dà sí nǹkan tá a wọ̀ sísàlẹ̀ àáfọ̀ tàbá tí wàá fọ̀ tán gbogbo ibi tó bá sí níbi tán wa ojú ara wa àáfọ̀ eléyìí kó tó di pé a lè sàlọ̀ látà láti fi ṣe ìjọsìn fọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àlùwàdí yìí wàdí yìí ń tá ń pè ní wàdí yìí òun náà lè tẹ́ pé máa ń jáde nígbà tí èèyàn bá tọ̀ tán gbogbo ẹni yòówù tó bá ti jẹ́ ọ̀dọ́langba tó bá ti bàlágà tírú ẹni bẹ́ẹ̀ tó bá tọ̀ ó ṣeéṣe kó nǹkan kan jáde látọjú ara rẹ̀ nígbà tó tọ̀ tán nǹkan ọmọ ń funfun báyìí funfun tó wá bó ti wá funfun yìí ẹ̀gbin ni o yìí máa ń jáde lẹ́yìn tọ̀ àfa abdullahi bin abbas wọ́n ṣàlàyé nípa bóòlù yìí ó ṣe ṣe nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ohun tá à ń pè ní mọ̀díyù àti wàdíyù àti mọ̀díyù nígbà wọn wá débi wàdíyù àti mọ̀díyù ìyẹn wàdíyù yìí tá à ń sọ̀rọ̀ ìrẹ̀ yìí wọ́n ṣàlàyé pé irú ẹni bẹ́ẹ̀ yóò fọ abẹ́ rẹ̀ òun ni ó sì ṣàlùwàlá ìyẹn ni pé ìdájọ́ kan náà ní ń bẹ fún mọ̀díyù àti wàdíyù mọ̀díyù gẹ́gẹ́ bá ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀kẹta ọ yàtọ̀ sí àlèwàdíyù àlèmọ̀díyù yìí a ṣàlàyé pé ńgbà téèyàn bá ń ronú ìfẹ́ téèyàn ti ṣe pẹ̀lú olùfẹ́ èèyàn ṣùgbọ́n wàdíyù ń tiẹ̀ ìtọ̀ lẹ́yìn ìtọ̀ lòun máa ń jáde nígbà téèyàn bá tọ̀ tán méjèèjì á fojú ara wa á sì jẹ́ nìkan tí pé a wà fẹ́ sàlù àlákòtò nípa ara wa mọ̀ ẹlẹ́ẹ̀karùn òun náà ń dá ọmọlẹ̀ haid ẹ jẹ́ oṣù ọmọbìnrin ọmọbìnrin tó ti bàlágà tí bá ń ṣẹ́jẹ́ oṣù ẹ̀gbin ní ẹ̀jẹ̀ oṣù yìí tọ́ bá yí la èèyàn jẹ́ nìkan tí ó fọbẹ̀ nù ẹni obìnrin tí bá ń ṣe é kò gbọdọ̀ kírun kò ọlọ́run sí jọ́sìn fọlọ́run ọba ọlọ́run bò nígbàjọ́sìn rẹ̀ orípa rẹ níbi ìjọ́sìn òun náà ní pẹni tí bá ń ṣe kò gbọdọ̀ jẹ nìkan tí ó fi ìjọ́sìn fọlọ́run rárá kò ní gbààwẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ní kírun nígbà tí nǹkan yìí ti kó lára rẹ̀ yóò jẹ́ nìkan tí pé yóò dá padà kò ní dá padà rárá bó ti wù Muhammad sallallahu ìrí oríṣi ọlọ́run ọba ò ìdáná yusufu na sábàhà mi ń dẹ́mìlì háì ẹnì kọ̀ọ̀kan wa bí máa ń ṣẹlẹ̀ sí tí ẹ̀jẹ̀ oṣù yìí lásọ kẹ́yì fàṣẹ sinà kí ni wíwẹ́ bí ó ṣe ọlọ́run ọba àlẹ́ kẹ́lá ṣàlàyé fún un pé irun tí obìnrin ó òun náà ni pé yóò jẹ́ nìkan pé yóò fọ aṣọ yẹn ni o yóò sì ti ẹ̀jẹ̀ yẹn tó bá wà yóò ti kó bẹ́ẹ̀ yóò wá yóò fi yóò wá fomi wọ́n yìí tó bá kùn yóò sì fi kírun pẹ̀lú ẹ̀ tó bá ti fi kírun pẹ̀lú ẹ̀ ọlọ́run bọ́ gbà níjọsìn fún Bukhari àti Muslim ló gbé àdìsí ilé jáde ẹ̀gbọ́n ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ráùtù la yóò kalò láhùnmọ́ho gbogbo ìgbẹ́ ẹran ètò ìpa ìbá jẹ ẹran tá ìbá ti jẹ pátá ìgbẹ́ rẹ̀ gbin o ìgbẹ́ ràkúnmí ìgbẹ́ kìnìún ẹ̀gbin ni ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ lé ẹ̀gbin ni ìgbẹ́ ajá ẹ̀gbin ni ìgbẹ́ olóńgbò ẹ̀gbin ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni wọ́n ìgbé èkúté ẹ̀gbin ni irú ẹ̀gbin yìí orípa rẹ̀ níbi ìjọsìn òun náà ni pé tá a bá rí ajá tọ́yàgbẹ́ síbi omi tá a fẹ́ fi sàlọ̀ látàbá fẹ́ fi wẹ̀ tàbọ́ tọ̀ síbẹ̀ ó ti ba irú omi yìí ó ti bà á jẹ́ a gbọ́dọ̀ fi irú omi bẹ́ẹ̀ sàlọ̀ àlámọ́ tàbí ká fi wẹ̀ mọ́ torí pé ohun tó dà sí yìí ìgbẹ́ rẹ̀ yìí ó jẹ́ nǹkan tó epo ti bà á jẹ́ ìdàkejì ẹ̀ tó máa jẹ nípa táwọn ẹgbẹ́ rẹ̀ ètò ìfà máa ń jẹ tọ́wọ́ á òun lọ jẹ́ kó yàgbẹ́ síbi nǹkan omi wà yìí kì í ṣẹ̀gbin lòun ewúrẹ́ lé ọ̀yàgbẹ́ síbi omi wa eléyìí ní sẹ́gbìn bákan ní adìẹ ìgbẹ́ rẹ̀ dà síbi omi afẹ́ sàlọ́dà afẹ́ fi wẹ̀ eléyìí sẹ́gbìn ṣùgbọ́n rẹ̀ ta yìí jẹ́ ìgbẹ́ rẹ̀ tó bá dà síbi omi tá a fẹ́ fi sàlùwàlá tàbá fẹ́ fi jẹ́ nìkan tẹ́ pa fẹ́ fi wẹ̀ omi yìí ti di ẹ̀gbin bákan náà a gbọ́dọ̀ jẹ́ nìkan tẹ́ pa wá fi ìgbẹ́ yìí a fi ṣe ìmọ́ra ara bó ti wulẹ̀ ọmọ torí pé ń ṣe ọlọ́run nínú àdìsí àfa abdullahi náà sí ó di gbà wá kọ́lọ̀ kó bá a yọnu sí i ó ní pé àwọn dáná ibi sàlọ́ yẹ tàbá rọ̀ zá oúnjẹ ọlọ́run bá jẹ́ nìkan tí ipò fẹ́ dáwọ́ tẹ́lẹ̀ fàkọ́d ọwọ́ sọ fún àfa àwọn abúlẹ́gùn mọ̀ sí báyìí pé ìtí níbi sàlẹ̀ àṣà ti àjá bá mi mú òkúta mẹ́ta wá onífẹ́ fọwọ́já tó láwùn àjàrẹ́ ni wọ̀rọ̀ òsàtà fa amsaka àjàrẹ́ ni ọ̀tọ́rọ̀ àrọ̀ òsà ó ní kóńṣe ọlọ́run nígbà tó ní kó wọn lọ owó òkúta mẹ́tẹ̀ẹ̀ta yìí wá òun wá rí òkúta méjì péré ṣùgbọ́n òun rí ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ òun rí ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ fìsì kẹta òun ṣe ọlọ́run bá ṣe mú òkúta méjì nìkan ó sì dá ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ọ̀dà padà sóhun ó sì ṣàlàyé báyìí pé yíyá ọ̀rẹ́ jason ẹ̀gbin ni eléyìí àfa Bukhari ni wọ́n gbé eléyìí jáde ẹlẹ́ẹ̀keje tí ó máa jẹ́ ẹ̀gbin nínú Islam òun náà ni ilẹ̀ abúlékẹ́lì ajá ibi tájá bá kẹnu bọ̀ ihun tó kẹnu bọ̀ yìí omi yìí àti igbá tó kẹnu bọ̀ ẹ̀gbin ni wọ́n o ó dìgbà tá a bá tó fọ igbá náà lẹ́ẹ̀meje omi náà á yí dànù ìgbà náà kó tó di pé yóò mọ́ ó dìgbà tá a bá tó fọ̀ lẹ́ẹ̀méje gẹ́gẹ́ bí ó ń ṣe ọlọ́run bá ṣe wí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní pé tòhúrì iná ahadikum ìwọ̀n tí wọ́n máa mọ́ igbá omi ẹnì kọ̀ọ̀kan yín ìdá wàlọ́gọ̀ fi ilé kálí nígbà tí ajá bá jẹ́ nìkan tó tẹnu bọ̀ ọ́ àyẹ̀m sílahu sẹ́fà àmọ̀rọ́ọ̀t kí á rí pa fọ́ lẹ́ẹ̀méje òòlà húnnẹ̀bì tòrọ́ aláàkọ́tà bá kọ́ fọ́ báyìí ó tún jẹ́ òpẹ́ eléyìí ní nínú nǹkan tó yẹ kọ́ lọ́wọ́ bá fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn onímọ̀ ayé àwọn onímọ̀ tọ́jú àwọn ìmọ̀ èbólónì ni wọ́n sì gbìyànjú lórí pé tájà bá tẹnu bọ igbá wa ń tòótọ́ kí ló lè mọ wọ́n wo ọṣẹ wọ́n rí pé ọṣẹ ọ̀mọ tán wọ́n wo gbogbo ohun tí èèyàn máa fi mọ̀ kí wọ́n rí pé ọ̀mọ tán wọ́n wá lọ bẹ ọ̀rọ̀ ó sí ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá rí pé ẹni wọ́n fi sẹ́yìn rí rẹ́ ọjẹ́sẹ́ pé fún wa o tí í ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní pé alákọ̀ọ́kọ́ tá àkọ́kọ́ fi fọ̀ ọkọ́ jẹ́ yẹ̀pẹ̀ àwọn èbó náà gbìyànjú rẹ̀ wọ́n fi yẹ̀pẹ̀ fọ̀ lákọ́kọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí í fọ̀ ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀keje wọ́n sì gbé e lọ bí tí wọ́n ti yẹ̀ wọ́n rí pé lóòótọ́ lóòótọ́ lọ́mọ o àbẹ̀lẹ̀ òun bá sì fún ànábì alaihi e, e, ẹnu ajá nígbà táwa ní pẹ́ẹ́nu ajá bá jẹ́ ẹ̀gbin bóò ló wá ti jẹ́ tó bá yẹ pé ajá yìí gangan bá yíyàn lásọ gẹ̀ẹ́gẹ́ ń kọ́ tó yẹ ẹnu rẹ̀ ó fi kó yẹn lásọ bóyá yẹn fi ń dẹdẹ ó wá ti yíyàn lásọ irú aṣọ yìí sóhun ní òtí dẹgbin kìí ṣẹ̀gbin o kìí o igba iná ni wọ́n pè lẹ́gbin fún wa a gbọ́dọ̀ tayọ ibi tó ń ṣe ọlọ́run bá ní a má tayọ rẹ̀ a gbọ́dọ̀ tayọ rẹ̀ tọ́lá iná ẹ̀ ni wọ́n máa jẹ́ gbin ni wọ́n máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo mọ́sálásí nípa pé nígbà tí a bá fi àgé tá a bá fi sàlọ̀ àlátán ẹ máa gbìyànjú kó àgé yín lẹ́ o torí pé tó bá di lóru ajá lè kẹnu bọ̀ a bá ti kó lẹ̀ a máa bọ́ kó níbi ọba torí pé sallallahu alayhi wa sallam ó jẹ́ wa pé ẹ̀gbin iná ẹ̀ ní kí ọ̀nà tí ó gbà mọ́ náà ni pé ká fọ̀ lẹ́ẹ̀mejì alákọ̀ọ́kọ́ rẹ̀ yóò wá jẹ́ pẹ̀lú erùpẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni lahmul khinzir ẹran ẹlẹ́dẹ̀ gbogbo ohun tí ń bẹ lára ẹlẹ́dẹ̀ pátá fúnra rẹ̀ ara rẹ̀ gbogbo ohun tí ń pátápátá kódà pé mú ọ̀rá ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni gbogbo ẹ̀ yẹ́nyẹ́ a gbọ́dọ̀ jẹ a gbọ́dọ̀ fi ṣe nǹkan kan kódà a gbọ́dọ̀ lo awọ rẹ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fi awọ rẹ̀ láti ṣe bàtà rárá bó ti wulẹ̀ ọmọ látòkè délẹ̀ yẹ́nyẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni ọlọ́run bọba lẹ́kẹ́ ọlá pé ẹlẹ́gbin fún wa ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ẹlẹ́gbin fún wa àwa náà ti gbọ́dọ̀ mọ̀ ọ́ pé ní torí igbe ẹlẹ́dẹ̀ ní jẹ yìí kọ́ mọ̀ pé ẹ̀gbin ní jẹ síkùn ara rẹ̀ ẹ̀gbin lọ́lọ́run bá pè fún wa ẹ̀pin ni ànábìà Muhammad sallallahu alaihi wasallam pè fún wa a sì gbọ́dọ̀ gbà á ní ẹ̀gbin lódodo ẹran ẹlẹ́dẹ̀ kìí ṣe nǹkan láǹfààní kankan lọ ẹ wá ẹlẹ́dẹ̀ yìí pé yóò máa wo pé bá wá da sí ọlọ́run bá fi fún wa ni ó fi fún wa pé wà láwùjọ wa ká wá ṣe é léwọ̀ fún wa ní jíjẹ ó ṣe é léwọ̀ lo ẹlẹ́dẹ̀ fún nǹkan kan ju pé kátẹ̀ máa wò ó nírẹ lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ń lò láwùjọ wọ́n máa jẹ́ nìkan tí pé wọ́n lágbọ́ yẹ́ ẹ̀sìn tàbí wọ́n ibà tiẹ̀ ṣe mùsùlùmí rárá ṣùgbọ́n ọ̀dọ́ bá ti rà rẹ ní mùsùlùmí o gbọ́dọ̀ lu ẹlẹ́dẹ̀ fún nǹkan kan o ẹlẹ́dẹ̀ ò wúlò fún nǹkan ọlọ́run kẹfì ṣàdẹ́wò fún àlèhùn mọ̀ yìí lásán ni kódà ká lè bá a mọ̀ tó bá di ìkẹyìn ayé tọ́lọ́n bá gbé ànábì yín sáré sàlátù sàlám dìde tó sọ̀kalẹ̀ látòkè sámà nínú nǹkan tí ànábì yín sábà wá ṣe òun náà ni pé yọ pàṣẹ pé kí wọ́n máa pa ẹlẹ́dẹ̀ nígbà náà ẹlẹ́dẹ̀ odidi pé pípa rẹ̀ nígbà náà ìjọsìn ni ó máa jẹ́ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ pẹ́lẹ́dẹ̀ lásìkò yìí o ọ̀gbọ́dọ̀ pẹ́lẹ́dẹ̀ lẹ́lẹ́dẹ̀ o fẹ́lẹ́dẹ̀ ẹlẹ́jẹ̀ ọmọ bá tiẹ̀ lọ ṣùgbọ́n tó bá di ìkẹyìn ayé tọ́lọ́run bá bá sọ yín ànábì yìí sákàlẹ̀ ní sọ pàṣẹ nínú iṣẹ́ tí ó wàá sí ni pé yóò ní ẹ máa pa ẹlẹ́dẹ̀ gbogbo ẹlẹ́dẹ̀ tá a bá ti rí gbà di ìjọsìn fún wa ẹlẹ́dẹ̀ ẹ̀gbin gbogbo oríkèéríkèé ara rẹ̀ pátá tìgbẹ́tìgbẹ́ rẹ̀ ẹ̀gbin ni a gbọ́dọ̀ débẹ̀ rárá bèlè pa àsùnmọ̀ tàbá rí pé ẹlẹ́dẹ̀ ọwọ́ ajẹ́ nìkan tó epo ó tọ́ ẹnu bọ omi tá a fẹ́ rí sàlùwàlá sírú omi bẹ́ẹ̀ sómi náà ti dẹ̀gbin tàbó tọ́ ẹnu bọ omi tá a fẹ́ fi jẹ́ nìkan tá a fẹ́ fi wẹ̀ níwẹ̀ jẹ́nẹ́bà ni só ti dẹ̀gbin nínú àgbọ́yé ẹ̀sìn náà ni pé rárá o kò wá dẹ̀gbin o gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn nǹkan yìí ó jẹ́ pé bá a ṣe pè é lẹ́gbin tó ẹ̀gbin rẹ̀ ò débẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbin tajà bí wọ́n ṣe pè é pé yóò máa jẹ́gbin fún wa asòfin ní òmùwọ́ fún abẹ́ kó ti dẹ̀gbin tẹ́lẹ́dẹ̀ bá kẹnu bọ omi wa kìí ṣe pé omi náà ti di ẹ̀gbin rárá bó ti wù lọ́ mọ́ akálàṣe aláǹfààní láti jẹ́ pé bóyá káwò fúnra wa pé omi yóò tẹ́mi lọ́rùn mọ́jì ń dànù ṣùgbọ́n nù òfin ni pé kìí ṣe ẹ̀gbin àbẹ̀lọ́ nkọ́lọ́mbà kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ní àlèmẹ́yìíta ẹ̀rìn òkú ẹ̀rìn òkú ń bete mùsùlùmí ẹ̀gbin máa ní ṣùgbọ́n burúkú tarí láwùjọ wa lónìí òun náà ní pé wọ́n gbé ẹ̀rìn òkú wọ́n gbé wá sáwùjọ wa ta a sì ní mọ̀ pẹ́rìn kún bẹ́tẹ́ ní tá a jẹ́ tó ti pa á ní ẹ̀rìn yìí má dùn kàn mo mà gbádùn ẹ̀rìn yìí tó jẹ́ pé òkú bẹ́tẹ́ ni àwọn ẹlẹ́rìn ní kárà wọ́n ń tẹrin òkú bẹ́tẹ́ fún wa tá a sì mọ̀ èyí tá a bẹ́ẹ̀ tẹ́ mà ó ti dèwọ̀ fún wa ní jíjẹ èyí tá a bá mà ọlọ́wọ́n bò ní bí wà àwọn ọlọ́wọ́n bò bí ló fi wáyé pé gbogbo jẹ́mẹ́ mùsùlùmí gbogbo ògbà yóò tọ́ ọba ti ń sin ẹran ewúrẹ́ ló ń sin ni adìẹ ló ń sin ni tòlótòló ló ń sin ni màálù ló ń sin ni gbogbo àwọn ẹran tá a jẹ́ jíjẹ fún wa yìí tá a bá ti ń sìn tí ò bẹ ti bọ́ bẹ tẹ kú ó ti dòkú bẹ tẹ o èèwọ̀ ni fún wa ní jíjẹ ọ̀kan náà tó jẹ́ àwọn àfa wa wọ́n sọ̀rọ̀ fún wa pé wọ́n fi ẹran màálù méjì ni wọ́n fi ránṣẹ́ sáwọn nípa pé káwọn fi ṣe ìjọsìn fún àwọn èèyàn ní ìgbà àná àwẹ̀ ní ìgbà iléyá wọ́n mú ẹran méjèèjì wọ́n mú lọ bí tí wọ́n ti ṣe tí wọ́n ti ṣe bó ti yẹ wọ́n ṣe ṣùgbọ́n kásìkò àsìkò tí wọ́n pa ẹran èkó tó náà àwọn ẹran màálù méjèèjì láńlá abẹ ló bá kú àgbọ́yé ẹ̀sìn ẹ̀sìn pé bó ṣe kú yìí ẹ lọ jẹ́ nìkan tí ìpẹ́ rí mọ́lẹ̀ tàbí kẹ́ dáná sun wọ́n sọ fún àwọn èèyàn ní àwọn tí wọ́n bá wọn pa pé ẹ lọ́ọ́ bá pa àwọn kínní yìí ẹ bá wa pa kẹ́ bá rí mọ́lẹ̀ wọ́n ṣe é bẹ́ẹ̀ wọ́n rí ẹran yìí mọ́lẹ̀ sójú àwọn tó yẹ pé wọ́n ní ẹran ṣùgbọ́n gbà tí wọ́n lọ tán àwọn tún ti wú ẹran yìí padà wọ́n bẹ̀rẹ̀ sí í kún un lọ́bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í kún un lọ́bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í pin lára wọn ọlọ́run ló ní níjọ́ náà tí ọ̀kan náà àwọn tó jẹ́ àwọn àwọn aláwọ̀bá yìí ó wò pé afẹ́ débi tẹ́ràn yìí wà afẹ́ yà ń fọ́tò ẹ̀ ń sọ ń bẹ̀ nígbà tí wọ́n fi débẹ̀ báyìí wọ́n bá àwọn èèyàn ni tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ti yọ ọ̀bẹ tí wọ́n ti yọ ti ẹran òkú bete àwọn náà sá lọ ló fi wá jẹ́ pé níjọ́ náà wọ́n dáná sun ẹran yìí pátápátá ni ló fi wá pé gbogbo ẹni yòówù tí ẹran bá kú sí lọ́dọ̀ tó bá fẹ́ bọ́ ń bẹ̀ kó lọ́dọ̀ àwọn yòókù ẹlòmíràn tóun ní ọlọ́wọ́n ọlọ́ọ̀ṣẹ́ lẹ́yìn rẹ̀ dáná sun yẹn yẹn kọ́ má wúlò fẹ́ni kankan torí pé ẹ̀rín òkú bètè kò wúlò fún kankan ju pé ẹ̀gbin ni ìdọ̀tí ni kódà máa ń kó bá àlàáfíà ara ló fi wá jẹ́ pé gbogbo ẹni yòówù tó bá jẹ́ kó ti rí ẹran òkú bètè tó bẹ́ẹ̀ kú sí lọ́dọ̀ èèwọ̀ ni o kò gbọ́dọ̀ jẹ́ o èèwọ̀ ni o ti di ẹran ẹ̀gbin fún wa a gbọ́dọ̀ jẹ́ kí ló fà tásò fi sọ pé jẹ́ ohun tó fà náà ni pé ẹ̀jẹ̀ rẹ̀ ó ti gbẹmọ́ la, ẹ̀jẹ̀ rẹ̀ tá a máa ń pa tó yẹ pé tá a bá ti pa yìí yóò jẹ nǹkan tó yẹ pé ẹ̀jẹ̀ yóò wálẹ̀ ó ti bá gbogbo àìsàn rẹ̀ yẹn ó ti bá wálẹ̀ nìyẹn ó ti di jíjẹ fún wa gbogbo àìsàn títí ń bẹ lára rẹ̀ yìí ó ti bẹ́ ẹ̀jẹ̀ yẹn wálẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ẹ̀jẹ̀ rárá ó kú mọ́ ọlá ni látara kúkú mọ́ ọlá yìí ló fi jẹ́ pé a gbọ́dọ̀ jẹ rẹ̀ yìí rárá ṣùgbọ́n ya yẹ pé wọ́n ọwọ́ ni a máa jẹ́ ẹran tó yẹ kọ́ lọ́wọ́ bá lọ́ pa fún ẹ rẹ̀ òkú mbete ọlọ́run lọ́ fún rẹ̀ ọwọ́ ni a máa jẹ́ ẹran tọ́lọ́run pa ẹ̀yin èèyàn ó sì pa ẹran fúnra yín ẹ wà á jẹ nìkan ní ẹran tá a bá pa fúnra wa ní ká jẹ ìrẹ Muhammadu la yìí ẹran pa olójé wọ̀ èyí téèyàn wá pa báyìí ni àwọn Yahudi ti máa ń ṣe o ìṣesí wọn ṣùgbọ́n àgbọ́yé ẹ̀sìn náà ni pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ wa ju báwa ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba lọ ọlọ́run ọba nífẹ̀ẹ́ wa ju báwa ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba lọ ìhun tó rí pọ́lọ́run ọba fi ní àmà torí ẹ̀ jẹ́ òun náà ní àìsàn tí àárẹ̀ yìí ní lára ẹ̀jẹ̀ yìí ti gbẹmọ́ la tàbí e jẹ́ bẹ́ẹ̀ á kó àìsàn yìí lára ẹ̀rẹ̀ yìí ló fi wá gbogbo ẹ̀rẹ̀ yóò tá bá pa ló fi jẹ́ pé gbọ́dọ̀ bọ́bẹ tọ́bẹ̀ e ṣe bọ́bẹ gbogbo àìsàn rẹ̀ ni ó ti bá ẹ̀jẹ̀ yìí wálẹ̀ kó tó di jíjẹ ẹ wá rí nínú òfin Islam àwọn ẹran kan bẹ tó epo kùn bètè ni wọ́n máa jẹ ṣùgbọ́n tó epo jíjẹ wọn ọlá làáfíà alákọ̀ọ́kọ́ òun náà ni òkú bètè ẹja ẹja òkú bètè rẹ̀ jíjẹ ni o nínú Islam kò sí ohun tó burú mbẹ kìí ṣe pásítọ̀ máa wá ọ̀bẹ kí nípa pé ẹ dákun wọ́n gbé ẹja kan wá fún mi ẹjẹ odò ni mo fẹ́ dúbò rẹ̀ kó tó di jíjẹ rárá o tá ń rìn ọ kò ní ìdí pé kọ́sẹ̀sẹ̀ máa dúbò rẹ̀ òkú bètè rẹ̀ àti ààyè rẹ̀ jíjẹ lòun bẹ́ẹ̀ náà wá ní tata tata bó ti wà yẹn jíjẹ ni o àwa mùsùlùmí tata jíjẹ ni tata jẹ́ ẹ̀tọ́ ni fún wa láti jẹ àfi tí ó bá jẹ́ pé ọmọ wà là anabi wa muhammad sallallahu alaihi wa sallam a máa jẹ tata àwọn sàbí anabi àwọn ni a máa jẹ bákan náà nínú ẹran tó jẹ́ òkú nbẹtẹ tá a sì lè jẹ mayitatun máa la dáàmú láhùn sa'il gbogbo ẹran yòówù tó pé bóyá tá a bá láti ẹ̀dúgbò ẹ̀ ẹ̀jẹ̀ kí òun jáde lára rẹ̀ irú àwọn ẹran báyìí wọn èé sẹ̀gbẹ́ rárá bó ti wulẹ̀ ọmọ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ẹran bẹ́ẹ̀ wọn èé sẹ wọn èé sòkú wọn èé jẹ́ nìkan tó pẹ́ gbin ni wọ́n gẹ́gẹ́ bí ìgbín ìgbín ni àìsẹ́ yọ̀ bẹ́ẹ̀ pé àdúgbò gbìn bẹ́ẹ̀ náà wá ni ìjàpá àìsí ìjẹ́ nìkan tí ipá láàyò ọ̀bẹ á fi pa ìhun tá a kẹ̀sí náà nípa gbé omi gbóná kaná yóò ti hó akẹ́jù ìjàpá náà sínú ẹ̀ ni ìgbín náà akẹ́jà sínú ẹ̀ ni mùnímùní akẹ́jà sínú ẹ̀ ni eléyìí ni pípa àwọn ẹran yìí bá ṣe pa wọ́n nù wọn ò ní ẹ̀jẹ̀ lọ́rùn ṣùgbọ́n tá a bá pa wọ́n ọ̀nà tá a gbọ́dọ̀ pa wọ́n nì yàtọ̀ sí báwọn yẹn ṣe ń pa wọ́n láwùjọ wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n gbomi kaná wọ́n sì kó ìgbín sí omi yóò máa gbóná díẹ̀ díẹ̀ yóò máa gbóná díẹ̀ díẹ̀ títí ó fi gbóná gidigidi àdáwọn olóró lélẹ́yìí o ikú gbóná la fi pa wọ́n nì ọ̀nà Islam tá a máa fi pa wọ́n òun náà ni pé a ti gbómi gbóná kaná yóò ti hóó tọ́ba wa hó tán àwa jẹ́ nìkan tó yẹ pé àwa ṣẹ̀ da àwọn ìgbín yẹn sí ẹ̀kan náà iná ni wọ́n kù bẹ́ẹ̀ náà nìjàpá ẹ̀ẹ̀kan náà iná ni wọ́n kù gbogbo àwọn ẹran yìí ẹ̀tọ́ ni fún wa ní jíjẹ kódà bí wọn lẹ́rìn lọ́rùn bí wọn lẹ́jẹ̀ lọ́rùn torí wọn ò ní bùkátà sí kásẹ̀ ìdúgbò wọn bẹ́ẹ̀ náà wá ní gbogbo àwọn eegun tí bá jẹ́ eegun ẹran òkú ń bété bákan náà ìwo rẹ̀ bákan náà èékánná wọn bákan náà irun wọn àwọn eegun tí ń bẹ lára àwọn òkú ń yìí ẹ̀tọ́ ni fún wa láti lò a lè lo ogun ẹran òkú ń a lè lo ìwo wọn bákan náà a lè lo èékánná wọn nígbà tí a bá ní bùkátà sí àwọn nǹkan yìí tó bá jẹ́ fáwọn ẹ̀rín tá a máa ń jẹ tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn ohun tó jẹ mọ́ ẹ̀gbin fún wa ní Islam òun náà ni pé mọ́ kó tá a mìíràn lè àyàwá wọ́n wà á jọ ní ẹran yòówù tí bá ń bẹ láyé ihun tó bá gé lára rẹ̀ tẹ́ràn yìí sì ń bẹ láyé ihun tó gé yẹn òkú ń bete ni o ìgalà sàkúté mu lóko olóko ń darin lọ pé a lónìí ọlọ́run jẹ́ kí sàkútẹ́mi ó mú nǹkan ọlọ́dẹ tó rè gbẹ́ o tí ò mọ́ rìn bọ̀ yọjọ́ òun lá o láì lómi ọbẹ̀ ó débi sàkútẹ́ rẹ̀ ó rí pé ti lọ iṣan rẹ̀ ló mú mọ́lẹ̀ iṣan rẹ̀ yìí lọ́wọ́ ha òun rí ìtẹ́mú lọlé ìtàn tí ń gbé lọlé yẹn gbin o kò jẹ́ èèwọ̀ ní fún wa ní Islam ẹni tí ń jẹ bẹ́ẹ̀ kó bá ìjọsìn rẹ̀ sẹ́yìn gbogbo ohun ihun tí máa ń kó bá òun náà ní ìgbàgbọ́ tọ́ bá wo pé wọ́n máa jẹ́ tọ́ bẹ́ẹ̀ rí pọ́ ń jẹ́ yóò kó bá ìgbàgbọ́ rẹ díẹ̀díẹ̀ èkúté ilé èèwọ̀ ní fún wa ní jíjẹ ẹ̀gbin ni wọ́n a gbọ́dọ̀ jẹ wọ́n wọ́n ní ajínà sí ọ̀pọ̀lọ́ ẹ̀gbin ni wọ́n a gbọ́dọ̀ jẹ wọ́n ní ajínà sí ejò a gbọ́dọ̀ jẹ wọ́n ní ajínà sí gbogbo àwọn nǹkan yìí jíjẹ wọn kò sí nǹkan kan tí ó bá wa ju pé yóò kó bá ìgbàgbọ́ wa lọ abẹ́lọ́hùn gbogbo àwọn nǹkan bí ẹ̀gbin bí ẹ̀gbin yìí yóò jẹ́ nǹkan tó ṣe pé máa ń ba ìgbàgbọ́ wa jẹ́ ni yóò sì máa ba ìjọsìn wa jẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba kò ní já ìjọsìn sí dáadáa bó ti tó àti bó ti yẹ gbogbo àwọn nǹkan yìí abẹ́lọ́hùn ọlọ́run bọba lè kí ọlá kó jẹ́ ká gbàgbọ́ yẹ́sìn rẹ̀ kó sì já lè jìnà sí i kó sì já ṣe ohun tọ́lọ́run ọba fẹ́ àti ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi ran kọ́lọ́run bó já lè ṣe é tá a bá sì ṣe é kọ́lọ́run bá kó gbà níjọsìn fún lọ́wọ́ wa orí ilé ayé àtọ́rí jọ̀wé àkíyàmà kọ́lọ́hún kọ́ bá fi jìkì wọn ọ̀la ilẹ̀ haúlá wàlà quwwata illa billahi ilẹ̀ àdéhùn aqulu qawli hadha astaghfirullahi walakum wa lisa'il muslimina bi dhanbi innahu huwal ghafurur rahim. a kí àwọn afọ àti wọn bá sọ̀rọ̀ lórí.